السلام عليكم ورحمة الله وبركاته أجا وقفوا نوبا أترى إكيك فون أبدوا محمد صلى الله عليه وآله وسلم أني tẹ̀síwájú nípa àlàyé tírà al في الأحكام eléyìí tí ó gbajúmọ̀ sí umdatul ahkam a ti kà fún wa lérè pé hadithi umar bin khattab radiyallahu anhu tí ó gbọ́ lẹ́nu anẹ́gbẹ̀wà muhammad sallallahu alaihi wasallam nígbàtí anẹ́gbẹ̀wà lórí ní báàbù hadithi yi a sàrà yìí fún wa hadithun gari nínú àwọn àpèjúwe tí àwọn àfá ọmọ hadith hadith yi hadith nítorí wípé kò sí ẹni kankan tí ó gbà wá látọ̀dọ̀ anábì sallallahu alaihi ju àfáwà Umar bákan náà láti ẹnu àfáwà Umar Alqama aláyísí bákan náà láti ẹnu Alqama Muhammad bin Ibrahim àtẹ́yìnmí látẹnu Muhammad bin Ibrahim àtẹ́ni òní Yahya bin Sa'id al-Ansari a rí ń pé tọ́bákọ̀ mẹ́rẹ̀rin fọ́bù tẹ́bádẹ̀ lọ wo ìwáyà ti Imam al-Bukhari gẹ́gẹ́ bó ti gbà wá ẹ̀rí wípé torí pé Sufyan ló gbà látọ̀dọ̀ ayábúlò Sa'id al yìí ó sì wá ní tàdífù jam haddathana olóhun ó túnmọ̀ sí wípé ìgbà tí Sufyan gbọ́ lẹ́nu yáyá bú sẹ́yìn àǹsọ́rí kìí tó nìkan ló gbọ́ ìgbà tí Humaydi náà gbọ́ Abdullahi Zubair al ìgbà tó gbọ́ látẹnu Sufyan ó mú wá bí sí gàtò jam haddathana hátà imam al-bukhari tí ó ṣe wípé nínú ìsinádù yìí al-humaydi náà ni àfáà rẹ̀ kìí sọ nìkan lọ́gbọ́ látẹ̀nà al-humaydi torí pé hadathana al-humaydi ó ní imam bukhari sí dákù tàbí sólóòrùn ó túnmọ̀ sí wípé kìí ṣe imam bukhari nìkan ló wà ní járùsù níjọ́ tí al-humaydi tí ó hadathana wọn bí hadith ó túnmọ̀ sí wípé láti sọ́bákọ̀ ọ̀dọ̀ Yahya bin Sa'id al ibẹ̀ ni ó ti wá ní tawátùrù ayé tawátùrù fi akhir islam amma fi bidayat al-isnad falaysa bi mutawatir wallahu a'lam àtàlàyé fún àrí pé nínú àwọn àǹfààní eléyìí tí ó wípé tá a bá jókòó tí a ń gbé síra ìdárí tá ń kà nínú ilé fúnra wa a lè mọ́ ìrìnà rí àwọn àǹfààní ẹ̀ ó sì wà ń bẹ̀ a ní rẹ̀ ọ̀fẹ́ pẹ̀lú ìyọ̀dọ́lọ́wọ́ wa ta'ala láti kà fún wa nínú àwọn àwọn mọ̀sáì tí ó tàfárá nínú ọ̀rọ̀ ìyẹn pé àníyàn náà ó náà ni àníjà ní èdè lágbáwá alákọ̀ọ́kọ́ tẹ̀míìzù ìgbàdá ti báàbù ánìbà àníyàn yóò jẹ́ kí èèyàn ó lè sàdáyan rí apá kan nínú àwọn ìjọsìn sí apá mi lápèjúwe ẹni tó fẹ́ kí ìrun zuhur ẹ̀rí pé ó sàdáyẹ rí àníyàn zuur sí ẹni tó fẹ́ kí ìrun asùrì eléyìí tẹ̀míyìzùn lẹ̀ alìrìbàdá báàdùá àmbáàbù àníyàn ó jẹ́ kí asòfinya láàrin ẹni tó ń kí ìrun asùrì àtẹ́ tó ń kí ìrun mọ́gírí látìjú ẹ̀ a rí wípé méjèèjì àti àti mọ́gírí náà ní méjèèjì ṣùgbọ́n ó ṣe é ṣe ó ṣe é ṣe ó ṣe wípé ẹlòmíì asírù ló ń kí ṣùgbọ́n lásìkò asírù ó sùn lọ tàbí kó ní oúnjẹ ìṣẹ̀rẹ̀ ìrìnú tó jẹ́ ó ní orí ọ̀fẹ́ ní abẹ́ ìṣẹ̀rẹ̀ à bóyá ó sùn lọ tàbí ó ní ìgbọ́n lásìkò gbà sí àsìkò tó ìgbà tí ó fi tají mọ́gírìb ti wọlé bàtí mọ́gírìb wọlé wọ́n sí mọ́gírìb náà lọ́wọ́ ní jama'a nínú mọ́gírìb ó sì jọyìn à irun jama'a mọ́gírìb pẹ̀lú àníyàn asiri títí ẹ̀ ìgbà tí ẹjẹ̀mọ̀ pé irun mọ́gírìb sí ní òpó mélòó ni òpó mẹ́ta irun asiri òpó mélòó ni òpó mẹ́rin bí mo mú sí sálámọ̀ tán ó dìde ó sì fún mi o ó mú ẹyọ kan tó kù wá ó dẹ̀ sálámà tó túnmọ̀ sí wípé àníyàn o àti ìmáàmù ó ti kí ni o ó yàtọ̀ so eléyìí nínú àwọn iṣẹ́ tí àníyàn tó máa ń ṣe ni yóò ṣòpin láàrin ọ̀ràn yẹn tẹ́kan sí ọ̀ràn yẹn yìí bákanáà tẹ̀míyízo ìbàdá nínú àdá àníyàn yóò ṣe òpin ìjọsìn àti nǹkan tó bá jẹ́ àádà nítàmọ̀ sí ìṣesí àníyàn ni ó ṣe òpinya rẹ̀ lápòjú ẹni ìsìn ẹni tó bá wẹ̀ wẹ̀ jánàbà àti ẹni tó bá wẹ̀ ìwẹ̀ lásán tí ó kàn fi mọ́ra bóyá ó fẹ́ fi kí èrí kò lára tàbá àwọn ẹ̀mí ìtọ́bá tún jọ bẹ́ẹ̀ a rí pé àníyàn ni ó ṣòpinya ìwẹ̀ jánàbà ìwẹ̀ nọ́má ìwẹ̀ tí èyàn máa ń wẹ̀ àníyàn ni ó ṣe òpéyà láàrin méjèèjì bákanáà nínú àwọn nǹkan tí a tó rí nínú àníyàn òun náà ní pé túnmọ́ yízùn mọ̀súdà bil amal in tí èyàn ti torí rẹ̀ ṣiṣẹ́ àníyàn ló máa pìtìdẹ̀ ìtẹ́yàn ti torí ẹ̀ ṣiṣẹ́ àníyàn ni ó kọ́kọ́ sáájú ìtẹ́yàn torí ẹ̀ ṣiṣẹ́ wò hálùú wà nílá wà dábù tó torí ọlọ́run bá nìkan ni ẹ fi ṣe á ń bèèrè tàbí torí nǹkan míì yàtọ̀ sí ti ọlọ́run ọba subhanahu wa ta'ala tàbí torí ọlọ́run àti nǹkan míì tí ò sí nǹkan míì tó wọ̀ èyàn lè jẹ́ nítorí nǹkan míì yàtọ̀ sọ́lọ́run èyàn sì lè jẹ́ nítorí méjèèjì náà torí ọlọ́run àti nǹkan míì tí tí ó bá kù wọ́n ní wàhálì ní ìyàlẹ́ ti yàtàkálàmù aléhà sálàkù sọ́lẹ̀ almutakọ́dìmún madaruha alal ikhlas wàtàwàbíọ̀ wọ́n ní àníyàn ìtàwọn olùmọ̀ ń sọ pàápàá jù àwọn olùmọ̀ ìsáájú wọ́n ní in tó dálé lórí òun náà ni ikhlas àti àwọn nǹkan tí ó tó rọ̀ mọ́ ikhlas òun náà ni kíni o alimutaba'a tàbí nǹkan tí a tuntun rẹ̀ ṣe iṣẹ́ wọ́n lọ́pọ̀lọpọ̀ ọba anábi sallallahu alaihi wa sallam anábi máa ń يكثر ذكرها في كلام رسول الله صلى الله عليه وسلم وهذه هي النية التي يكثر ذكر يكثر ذكرها في كلام النبي صلى الله عليه وسلم وني àníyàn òun náà ni yẹ́kùrù dìkìrúwà òun náà ni ìrántí rẹ̀ máa ń wá repeatedly nínú ọ̀rọ̀ Ànábì sallallahu alaihi wasallam lọ́pọ̀lọpọ̀ ọgbà al-ikhlas al al-imam Diyahu al-Maqdisi inú tírà rẹ̀ al-Mukhtar onígbàtà Ànábì sallallahu alaihi wasallam tánàbí ṣe tẹ́lbíyà fún múra fún hajj àti umra ó ní ànábì ní Allahumma labbaika hajjan la sum'ata fihi wa la riya Allahumma labbaika hajjan láásùmọ̀ àkàfí wàlàríà bàtánà bí ṣe tẹ́lbíà fún hajj onírẹ̀ ọlọ́run ọba mo jẹ́ re fun hajj láásùmọ̀ àkàfí yi wàlàríà o si ti agbọ́ mi bákan naa, ti arí mi ń bẹ́ torí ọba nìkan ni mo fi ṣiṣẹ́ àwọn táwọn wọ́n ń sọ tíṣẹ́ bá tó jẹ́ general iṣẹ́ àwẹ̀ ajì ákìrún ayọ̀sàká pẹ̀pẹ́ àwọn èèyàn pọ̀ tí wọ́n ń ṣe pé aslan iṣẹ́ yẹn ìpìlẹ̀ ní wípé torí tọ́lọ́wọ́n bá ní àdíìsì yìí òun ló fọ́ yẹn dànù ọlọ́run mo jẹ́ ìpẹ̀rẹ̀ fún eléyìí tí ò ní ṣe agbọ́mi nú àti ṣe ariwo ó túmọ̀ sí wípé ànábì sọ́lá àlọ́sọ́lá ó ṣe ìfihàn ìsàfọ̀mọ́ iṣẹ́ fún ọlọ́run ọba subhanahu wa ta'ala iṣẹ́ yẹn bá sì ṣe nítorí tọlọ́run nìkan ṣoṣo kódà tí a kíbà rẹ̀ bá wá tẹ̀yàn lọ́rùn èèyàn gbọ́dọ̀ regret ẹ̀ padà lápèjúwe èyàn ní exam tó fẹ́ exam bí a wáyé lápòjúwé àbí nẹ́kù ó wá dé garage ó ṣe ọ̀tà ìsí tó lọ sí sẹ́ntà wọ́n tó ti pé lẹ́yìn obìnrin ọmọ àríyà kan olójókòó síwájú àfẹ́ wọlé wọlé ẹnìkan lókù ẹnìkan lókù ẹnìkan lókù bó àárí àrílé owósọ́ ohun lè jókòó sẹ́gbẹ̀rẹ̀ mọ́tò kejì tún dé the same thing mọ́tò kẹta tún dé ìgbà tí mọ́tò ẹlẹ́ẹ̀kẹ́rin wá dé ló wá di pé ọkùnrin ló jókòó síwájú ọwọ́ àwọlé ojókòó sẹ́gbẹ̀rẹ̀ ọkùnrin rẹ̀ ìgbà tó fìdé náà example bíi ten minutes ti lọ kó tó di pé ó débẹ̀ ó sáwọlé ó sẹ́ ìgbà tí gbà tí result jáde ó ní kí ni o D7 nínú English in kunta mukhlisan lillahi subhanahu wa ta'ala tó wá jẹ́ wípé àìjókòó ti obìnrin torí tọ́lọ́ọ̀bá nìkan ni ó gbọ́dọ̀ sí ìsìnjáwù sí hàlì ẹ̀mọ́ ìgbé ah tí kìí bá ti rí pé mọ́tò á ah, obìnrin tí mo dọ́jì sí mi ìtọ́jú tó tẹ́lẹ́gbẹ́ ah, bóyá bá sì ní ccc o sẹ́wọ̀n kìí díṣẹ́ fúnà ni wọ́n pa ó sí bóyá bá sì ní last ready tó wọ́n sọ bẹ́ẹ̀ èèyàn kìí sọ bẹ́ẹ̀ ní gbogbo iṣẹ́ títẹ́ tí èèyàn bá ṣe nítorí tọ́lọ́wọ́n bá subhanahu wa ta'ala ìtẹ́ọ́nà ọmọ ìyáwá lóbìnrin wọ́n ti wá sí fún wípé kò dá kí ẹ̀wọ̀n gbódù pé kò dá kí ẹ̀wọ̀n gbódù ẹ̀fẹ́ ẹ̀fẹ́ iye náà ni wọ́n ti wá sí jẹ̀lbáàbù fún olè jẹ̀lbáàbù ó wá dé ní exam àwọn èèyàn gbódù wọ́n gbódù wọ́n gbọ́ ìjó wọ́n gbéwé wọlé wọ́n gbé kò sá ó sì tẹ́kù àlọ́ ó sì exam yẹn bàtírí tó ti jáde ó ní f9 ó láti wá bá bọ̀dá wa tí wọ́n ti wá sí fún pé àtúntàn pé ẹ̀wọ̀ ìjáàbù yín olélẹ́rí o ìjáàbù yín ni pé ṣé kò yẹ kí ọlọ́run kó wù wípé nínú exam òun gba òrìdó kọ́lọ́run sì pàṣẹ pé àwọn èèyàn ń gbé obì wọ́n sọ pé àlájá tẹ́lẹ̀ ò ní gbóòdù ní tẹ́ẹ̀ ní kwanza ni wọ́n fi rárá rárá rárá òun fẹ́ òun fẹ́ òun fẹ́ sí òun fẹ́ mọ̀gòmọ́gó òun fẹ́ ṣe straight forward wọ́n á fún mọ̀dá ní jẹ̀gbáàbù tí wọ́n ṣe wá àti rẹ̀ wípé ẹgbẹ́ jẹ̀gbáàbà yín o ó túmọ̀ sí wípé gbogbo tá a bá ṣe nítorí ọlọ́run tí ákìbà rẹ̀ bá jẹ́ negative lójú tiwa sọ̀rọ̀ kí kò lè jẹ́ negative lọ́dọ̀ ọlọ́run ọba lójú tiwa tó jẹ́ negative a gbúdọ̀ ṣe ìtaàbọ̀ ara wa lé lórí ìgbé ah tí kì bá ṣe wípé kíní kan tí mo sọ tó jẹ́ tọ́ à òun ló fà á tí kíní ìfi àwọn ọ̀rọ̀ yẹn máa ń ṣe ìsáàbìrì kíláàsì mi ó mọ́ ṣe kí ni o ó máa ń ṣe ó máa ń ba ìkláàsì jẹ́ ni ọ̀rọ̀ yẹn ní ó jẹ́ ká mọ̀ pé òkè ó mì pé kìí torí tọ́lọ́wọ́ bá kìí àbájẹ́ torí tọ́lọ́wọ́ bá èyí rí gẹ́ẹ̀sì lórí ẹ̀ point of preference. ibi tí wò lọ gẹ́gẹ́ ni yẹn in tó bá ṣe ń torí ọlọ́run èyí ò ní regret lórí rẹ̀ kódà kí ẹni tó fi jẹ́ wípé tí ẹ̀ bá so lè fẹ́ nìkan tẹ́ni ẹ bá fi di sán fún yàn ìrègún yọ́ gbàṣẹ́ yẹn jẹ́ sẹ́mi náà ó sì gbẹnu rẹ̀ ìlú lọ́gbẹ̀ẹ́ sí tí wọ́n ti dàbí lọ́jọ́ báyìí báyìí wọ́n kàbí ọjọ́ mẹ́fà tó ẹ pé obò láti rí obò láti rí ebi obò láti rí owó obò láti rí aṣọ obò láti rí nǹkan míì lẹ́nìkan kò mọ̀ tó ẹ pé àríwá tọ́lọ̀ bá ló mọ̀ ó ti tọ́jọ́ náà nítorí pé ẹni yẹn ó ti àìdá sísàkánì rẹ̀ gbogbo orú àwọn nǹkan tó ṣe yẹn ó ti gbogbo tó sọ tó ṣe ìdí ààrẹ fáwọn èèyàn tí wọ́n sí ń bẹ̀ níjọ́ tó ìyẹn ló fà tó fi jẹ́ pé bí èèyàn bá sọ orin fún òyàn tó bá sọ orin fẹ́ẹ̀dì kan mọ́ràn kan kò ní ọ̀sán ọlọ́run ní kó sọ orin fún ó sọ orin fún nítorí ti ọlọ́run nǹkan míì tó bá padà jẹ́ látọ̀dọ̀ ẹni ẹ ní àìdá pé ó fi tán ìyẹn ò túmọ̀ sí wípé tó bá ní oore ọ̀fẹ́ láti ti ṣe oore fún lọ́jọ́ míì ó ní sọ wípé à ẹni mo sọ oore fún níjò ní sẹ́kùn ló tó bá ní kápá láti ṣe fún torí pé kì í sọ ló ṣe fún ara rẹ̀ ló ṣe kí ni o ló ṣe fún gbogbo tí èèyàn bá ṣe kí èèyàn ṣe nítorí tọ́lọ́wọ́n bá sùn àrùn tààlà gbogbo àwọn nǹkan wọ̀nyí àmọ́ ń kà á nutra àmọ́ ń kà á but tẹ́jìrìbà náà ló bu báyìí ó náà wà láà mùsíbà tọ́jú báyìí bó láti practicalize practical gangan làdánwò àti ká àà mọ́ sí gbọ́yé mọ́ understand ẹ̀ ó lọ tọ̀ fáfíkà iná nǹkan lọ́sànlọ́sànlá bákan náà nínú àwọn nǹkan tí a tún láǹfààní láti fàyọ nínú hadithi yìí òun náà ní pé hadith ní hadithun jamiu hadithu tí ó jẹ́ ọ̀rọ̀ kò kárí ọ̀rọ̀ ni anábi sallallahu alaihi wasallam ni wọ́n sọ nínú hadithi tó ṣe wípé ó ṣe àfihàn ipò tí àníyàn wà nínú iṣẹ́ ó ṣàfihàn ipò tí àníyàn wà nínú iṣẹ́ bákan náà àti wípé àníyàn yìí àkótán òun ni àníyàn jẹ́ lórí gbogbo ìyíkéyìí inú iṣẹ́ tí ẹ̀ bá ń ṣe tó dẹ̀ sí wípé kò fẹ́ẹ̀ sí iṣẹ́ kan tí èyàn ó ti láyé tó jẹ́ tẹ́ẹ̀sì àti káàkiri ẹwà bẹ̀ ó ṣe torí tọ́lọ́ ni àbí ìṣẹ́ torí tọ́lọ́ ọba iṣẹ́ ìlú jẹ́ tọwọ́ gbà ní òun jẹ́ tọwọ́ gbà ní ẹ̀sọ́ ni ó pẹ̀ ilẹ̀ ìyà ni ó bá dé àníyàn ló máa ti sáàmì síyà ni yóò jẹ́ tọ́ ń bẹ̀ fẹ́sàn ni yóò rí gbà ń bẹ̀ àníyàn ni ó ti sáàmì gbèdéke bá ní ẹ̀bá ti wá dáa tó lọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala òun náà ni ó ṣe dédé iye bí ládàáṣẹ́ yóò ṣe tó lọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala Ànábì sallallahu nínú hadithi wọ́n fi àpèjúwe ọ̀rọ̀ ìjírá wọ́n fi àpèjúwe kí ló wọ́n sọ wípé lè áhàmì jẹ́sì ha nítorí wípé ìjírá ó ṣe pàtàkì púpọ̀ wà lè tó kọ́ sọ baqiyatul a'mal àwọn iṣẹ́ mi tó tó wá kù nínú àwọn iṣẹ́ ìsìn a máa ṣe kìyàsù rẹ̀ a máa ṣe lè lórí àwọn muhajirun a rí pé wọ́n fi ìlú wọn sílẹ̀ wọ́n fi owó wọn sílẹ̀ wọ́n fi ẹbí sílẹ̀ wọ́n sì lọ sí darul islam ayé biladul amn òun ni ìlú ìfọ̀kànbalẹ̀ walakin naniyatihim walakin naniyatihim shatta ṣùgbọ́n àwọn àníyàn wọn ó sì kí ni o ó yàtọ̀ síra wọn ọmọkọ̀ sí ìdòwò mọ̀tẹ́lifà ní tí wọ́n torí ẹ̀sìn àjò yàtọ̀ síra wọn wàlìdá àlè kàtàfà wà tó ojú òun wọ́n lé lè ló fà tó fi jẹ́ pé láàdá tí wọ́n ń gbà ó yàtọ̀ síra wọn ó gbé pẹ́ẹ́lí jura wọn lọ ó sì wà ní ìgbèdéke rẹ̀ sì yàtọ̀ sí ó yàtọ̀ sí ara wọn nínú àwọn nǹkan tó fẹ́ ká tó gbọ́yé nínú àdéhìí wọ́n ní kálọ̀ mọ̀ wípé láyẹ̀ jùzù ìdáàmù alẹ́lẹ̀ amẹ́ríkọ́mìlà máa rí fásitì fọ́kùn yìí ìgbàláyè òsì fún wa láti bẹ̀rẹ̀ ìdíkẹ́ ìlú sẹ́kànnú ẹ̀sìn ṣáájú ká tó mẹ́rin ìdájọ́ rẹ̀ ìdájọ́ ọ̀fẹ́ láàmọ̀ ṣáájú tí a tó tọrùn bọ iṣẹ́ náà nítorí ẹni tó bá jẹ́ afọ́nú wọ́n ní kò wà legally responsible kò sí technique pẹ̀lú bá jẹ́ afọ́nú agbọ́yé nínú hadith yìí nítorí pé alkọ́sì kéèyàn di kéèyàn ní àdìsọ́kàn kéèyàn láníyàn yẹ̀sẹ́lìdìmọ̀ àmàlà bí mọ̀sùn ó rọ̀ mọ́ ìtafẹ́ torí ẹ̀ ṣiṣẹ́ wàlùgáṣìlù kọ́rù kọ́sì ẹni tó sì fọ́nú ní kò sí nǹkan tó wà lọ́kàn rẹ̀ kò dín nǹkan tọ́kàn kò láníyàn kankan torí pé afọ́nú ni bákanáà àsíkọ̀ ẹ̀ntà tó ní síkọ̀ àsíkọ̀ ó tàwọn àpò onímọ̀ hadith tí ó bá sọ pé síkọ̀ nǹkan méjì olókó sínú al-awwal al-adala wọ́n sọ pé síkọ̀ lèyàn nǹkan méjì yẹn wọ́n gbọ́dọ̀ sí ẹrù

lẹ́yìn wá gbà náà ẹni ẹwà síkọ̀ ẹwà sọ kankan tó ṣe wípé kò rọrùn kí èyàn ó ti àìmọ̀gán nǹkan yẹn àwárí ẹlòmí nínú àwọn síkọ̀ òyẹ̀lìsáàmù jẹ́ pé ni síkọ̀ tó wà ní jòkó òyẹ̀lìsáàmù jẹ́ pé ẹni ẹnìkan ni síkọ̀ tó wà ní jòkó àwọn síkọ̀ tó kú náà wà ní jòkó ṣùgbọ́n ọ̀rọ̀ olórí pọ̀tọ̀rẹ́ ààrẹ ló ní nínú àwọn sìkọ́ọ̀t tí wọ́n tún rìpọ́ọ̀tù ẹ̀ ó nìkan náà ló rìpọ́ọ̀tù ẹ̀ kò sẹ́nà kan tó rìpọ́ọ̀tù ẹ̀ láyé dáwùdá alíkà fi sídíkì yìí ìyẹn ò túmọ̀ sí wípé torí wípé àwọn sìkọ́ọ̀tù tó kù wọ́n gba ọ̀rọ̀ yẹn wá kò túmọ̀ sí wípé ká dáùtù wípé kìí ṣe òdodo ní síkọ̀ yẹn sọ a rí àwọn tí wọ́n ṣe tí wọ́n àálà mọ́kífì ẹ ṣùgbọ́n kàlámù wọn mọ̀rìjú ọ̀nà torí pé àfọwà alkọ́mọ̀ zakara anna umar radiyallahu anhu khataba bihi alẹ́gbìmbà alkọ́mọ̀ sọ wípé umar ó fi wípé sàbẹ́ mi ìgbà ọ̀rọ̀ látẹnu àfáàwà alkọ́mà látòkè délẹ̀ dọ̀yí fà gbogbo ẹ̀ gbogbo ìwà wá pátá láti òkè délẹ̀ wípé ẹlòmí gbọ́ ọ̀rọ̀ yìí lẹ́nu àfáàwà Umar bin Khattab sí dọ̀yí kò sí ìwáyà kankan si àdé sí náà ìníyà tó ti sọ hírù fákọ̀tí òun náà ni ìwáyà alkọ́mà aláìsí rọ́ṣìmọ̀kùnlọ́ bákanáà àníyàn mọ́jẹ̀mú ló jẹ́ nínú gbígba iṣẹ́ sọ̀rọ̀ yà ní kéèyàn ń ṣe ìsìndọ́rù rẹ̀ bìlá àgbòlú wíwá ìfrọ̀t láì ní gbùlúgbù nínú láì sì sí ìfrọ̀t nínú kò sí ìkọjá àlà níbẹ̀ kò dẹ̀ sí àṣẹ ètò alìgbòlúwú onígbàṣẹ ìkan tayọ àlà bákanáà alifrot o ni kí alifrot wà kẹfìrí bílá agolówí wàlá ìfọ̀ wàlá ìfrot láì ní àṣejù nínú ìfrot àti ìgbòlúwú ìdíkẹ́ bílá gùlúngbín wọ́lá tẹ̀fùrì bílá gùlúngbín wọ́lá tẹ̀fùrì bílá ìfúrọ́tín wọ́lá tẹ̀fùrì ah, náà wọ́lá tẹ̀fùrì pé kó má sí àṣẹ ètò àti àṣejù wà ìdàmà yẹ́ fi kọ́sùdùn àmàn ṣùgbọ́n nǹkan tí a fẹ́ òun náà ní wípé kéèyàn gbé iṣẹ́ síwájú kókọ̀ sọ́dá iṣẹ́ tí kókọ̀ sọ́dá iṣẹ́ kó di sẹ́sọ́kọ̀ pẹ́tọ̀ iṣẹ́ tí mo fẹ́ ṣe ní o in tí mo sì fẹ́ sì torí rẹ̀ ṣe olèlè bákanáà arimu níbẹ̀ wípé ká mọ́ sọ́ra sí kúrò níbi gbogbo tó bá lè mú a lọ sínú oko alẹ́ àwò àtàbír mínà ríyá ìwọ̀súnmọ̀ àti wàl'ámọ́lìlẹ̀ ajílì dúnìyà alfáàníyà àwùṣàwà al'árìdọ̀ fàyínà dáàlìká yóò bí tó láàmàlà kéèyàn ó máa sọ́ra sí pẹ̀lú ìmá sí alẹ́ àwò ìmá sí sí àrími tàbí sí agbọ́mi nítorí ọrọ̀ ayé nítorí adùn ayé eléyìí tí máa sọ ìdòyìndó tó si jẹ́ wípé yóò padà tán lọ́jọ́ kan wọ́n ni eléyìí ó máa bá tẹ́ jẹ́ ni o kíkálukú kó máa dẹ̀dẹ̀ àníyàn rẹ̀ kó máa ṣàkíyèsí àníyàn rẹ̀ kó sì máa ṣe àníyàn rẹ̀ ní ọ̀tún ní gbogbo ìgbà kéèyàn mọ́ lẹ́nu ni fi gbogbo gbà kéèyàn máa ṣẹtúwèsì àníyàn ó dáa púpọ̀ kéèyàn máa tààrọ́ kọ́ba ìmọ̀ ní èèyàn ó dáa púpọ̀ bákan náà kí ẹ̀sìn máa ṣàyẹ̀wò àníyàn gbogbo iṣẹ́ kéèyàn bá ń ṣe nínú ẹ̀sìn kéèyàn máa wù pé ṣé torí tọ́lọ́ ni àbí nǹkan míì àbí tọ́lọ́ àti nǹkan míì ẹgẹ́ bó yẹ kó rọrùn káwọn èèyàn ṣiṣẹ́ fún ní àdìmẹ́ṣùràtà من عمل عملا أشرك فيه من غيري تركته وشركه الله أبا سبحانه وتعالى أوصل إنه حديث القدسي أنا أغنى الشركاء èmi ni mo fi rọrọ̀ jùlọ kúrò níbi ẹni tí wọ́n máa pa nǹkan pọ̀ mọ́ nínú iṣẹ́ man amila amalan ẹni tó bá ṣe èyíkéyìí nínú iṣẹ́ kan man amila amalan nukra ẹni tó bá ṣe èyíkéyìí nínú iṣẹ́ kan tó sì fàǹkan ní ìpọ̀lẹ́jọ́ ọlọ́ọ̀bà nínú iṣẹ́ náà tàrà tùhú wọ́n ṣe lè tọ̀wù máa pa òun àti iṣẹ́ náà máa ṣe kí ni o máa pa wọ́n tì bákan náà a rí mú nínú ẹ̀ wípé anáṣì ọ̀tàfàwà tó náà fi nìyà tù àwọn èèyàn wọ́n pẹta nínú onírànràn àníyàn min biladi ṣíríkì biladi islam ọ̀rọ̀ yẹ̀ ló jẹ́ káṣe ìrìn àjò láti ìlú tí àtírẹ́sì ṣe tó ẹgbẹ́ ẹgbọ́ gbogbo níbẹ̀ lọ sí ìlú islam wà ánàdá alìkàmì àzọ́ni tọ́hát wàhábdọ̀lù kùrùbáàdì bákanáà eléyìí káṣe jíra ó wà nínú ilé tó tóbi jù nínú iṣẹ́ àti èyí tó tóbi jù nínú ọlá tí ẹ̀fí máa súnmọ́ ọlọ́run bá subhanahu wàtàánà ilé ìlúfà tó fi jẹ́ a ò lóore ọ̀fẹ́ láti ṣe ìrìnàjò lọ sí láwọn kèfèrí débi tí a ti mọ́ ní sàtọ́ nípa ẹ̀sìn wa tí a ní lè rí jẹ́ ẹ̀sìn náà ilá ìdọ̀rù rọ̀ tó bá jẹ́ wípé pèpè sí bákan náà tá a bá sì ti ṣe tá a fẹ́ ti tán

nínú hadithi àwọn olùmọ́ṣe ìyapa ẹnu lórí ọ̀rọ̀ àníyàn pàápàá jùlọ nípa ọ̀rọ̀ àlùwàlá àwọn hànàfíyà àti imam wa al-Awza'i imam Awza'i àti Abu Hanifa àwọn sọ wípé la yashtartu fil wudu'i niyya wọ́n ni àlùwàlá tá a bá fẹ́ ṣàlùwàlá kò bùkátà kádà níyàn ìyáàna wú láìsà ìbádátà mùsẹ̀kìlà wọ́n tó ní pé àlùwàlá kì í ṣe ìjọsìn tó dá dúró báyìí wàsílà lè ìbádà ṣùgbọ́n ó jẹ́ wàsílà ó jẹ́ atọ́kùn lọ síbi ìbádà eléyìí tí ṣe ìrun ṣùgbọ́n ọ̀rọ̀ àwọn jùmùhù jamahir hmm, ọgọ́rọ̀ àwọn olùmọ̀ òun náà ní pé kí ni o àníyàn ọ̀ranyàn ni filiwodo nígbà bá fẹ́ sọ̀rọ̀ ọ̀la ọ̀jẹ̀mí ìlàmọ̀ àti gbogbo iṣẹ́ ẹ̀sìn pátápátá eléyìí ló fà á tó fi jẹ́ pé ìmáàmù Bukhari nínú sọ̀yíhù wọn nínú kìtàbù iman wọ́n ní báàbù ma já anil àmàlù bí níjà wal hisba wọ́n ní ojúpànà àti wípé èyàn ò mọ̀ ọ̀ràn kan ìfìtàb pé tọ́lọ tí èyàn bá fiṣẹ́ èyàn ò lágbì ilé pé ọlọ́run náà ni ó san mí lẹ́san wọ́n ní nínú àwọn ilá tí mọ́ Bukhari tó fi bàbá rẹ̀ wà ní wàlíkúlì múrí in máa ni ó ṣe o òun náà ni ó mọ̀ jẹ́ sí fàdákàlà fíhì al-iman al-wudu الصلاة الزكاة والحج والصوم والأحكام ilé ìlú ti tẹ̀wọ̀n jù ṣùgbọ́n náà àwọn in tí ó panilẹ́rìn òun náà ní wípé àwọn hanafiya tànákùdù kan ṣẹlẹ̀ lórí mọ́sálà yìí òun náà tànákùdù ni kí nǹkan ó takura wọn àwọn ṣe ìṣúrọ̀tún níyà níbi tàyámọ́m wọ́n ṣe ìṣúrọ̀tún níyà níbi kí ni o níbi tàyámọ́m ní àwọn hànàfíà tọ̀ arábìnà wọn wípé nígbàtí ṣe bí tàyámọ́m ṣe bí bá dàlù ló jẹ́ fún wùdú bàbá rí omi àlọ́ alágbẹ̀rẹ̀ fún àtàlọ́ olómi àlọ́ olómi ẹni ẹ̀ ṣe ìṣúrọ̀tún àníyàn ẹ wá ṣe ìṣúrọ̀tún rẹ̀ níbi ti àlùwàlá oníyẹ̀pẹ̀ in tó bá fi lè bí tó bá fi lè mú bádàlì tó bá fi lè mú dúró mú bádàlì náà ó dúró àbí òní dúró ni yóò náà dúró in tó bá fi lè wó tòkè yóò wó tàlẹ̀ náà so eléyìí a kàlámù mọ̀rọ̀jọ́ òun ni àwọn náà sì ti sọ nínú ọ̀rọ̀ wọn wípé ìdàfà alhadithu fahuwa mazhabi tádìsì bá ti lálàáfíà mazhabi wọn náà ni so gbogbo tá bá padà rí pé ó kálàfà súnà nínú mazhab wọ́n ti sọ wípé kámọ̀ bù mazhab pé èyí tó bá súnà mú yẹn àdìsì yẹn tó lálàáfíà yẹn oníkámú ìlà sọ́hà alhadisu ọwọ́ mazhab ìbádìsì yẹn bá fi lé lálàáfíà mazhab wọn náà nìyẹn kagbọ̀nyí bẹ́ẹ̀ bákan náà wọ́n ní kí ló dé tí Imam Bukhari tí wọ́n fi bẹ̀rẹ̀ al-Imam uh, Abdul Ghani al-Maqdisi tí ló tán fi bẹ̀rẹ̀ síra yìí pẹ̀lú hadithi innamal a'malu bin-niyyat Ibn Mulaqqi inú I'lam bi fawaid Umdat olùbádà al-musannif bí hadha al-hadith li umur wọ́n ní al-musannif àfáàtúkọ tíra wọ́n bẹ̀rẹ̀ tíra yìí pẹ̀lú hadithi innamal a'malu binniyat pẹ̀lú àwọn ìdí kan alákọ̀ọ́kọ́ wọ́n ní kìtàbù tọ̀hárà eléyìí tí wọ́n fi bẹ̀rẹ̀ wọ́n gbé hadithi síwájú rẹ̀ nítorí wípé ó ní nǹkan ṣe pọ̀ pẹ̀lú àníyàn rọ́pù ẹyọkan péré tí ń bẹ láàrin hadithu innamal amalu binniyat àti ọ̀rọ̀ tọ̀hárọ̀ onúlàníyàn ìtìbátì àfáàwà Ibn Mulakin àwọn ni wọ́n ṣe ìtìkúrájú rẹ̀ jazawallahu khairan ẹlẹ́kìjì wọ́n ni ìtìdáhùn bí qawlil a'imma ìkọ́ṣe àwọn tó sáájú nínú àwọn olùmẹ̀sìn ẹgẹ́ bí àfáàwà alkọ̀tọ́bí ẹgẹ́ bí wọ́n ṣe gbà wá látọ̀dọ̀ wípé wọ́n sọ wípé yambagi liman sọ́nà fàkìtàbà an yẹ tẹ́bí àbíhádàn hadith ó sẹ̀tọ́ fún gbogbo nkọ̀wé ẹ̀sìn tó bá mẹ́kọ̀ ìwé kan nípa àlámọ̀rí ẹ̀sìn wa kó bẹ̀rẹ̀ pẹ̀lú hadith yìí kí ló fà wọ́n ni tẹ̀bíhán kó lè bá àmọ́ jẹ́ ìtanijí lórí ìtún àníyàn ṣe ọ̀rọ̀ àníyàn ọ̀rọ̀ tó lágbára ní ọ̀kọ́lẹ̀ Ibn Madi al-Hafiz afáwà Ibn Madi alayhi rahmatullah wọ́n ni wọ́n náà rọ́dà yìí sọ́n nípa kìtàbà ẹnikẹ́ni tó bá gbà níyàn láti kọ tírà kan faliyẹ̀tẹ́dẹ̀ Madi onílàúsọ náà tún kìtàbà tí mo bá láǹfààní àti kọtíra kan làbàdá àtòfì ìkúlì ìbàdí nínú bí hadar hadith kì í ṣe pé màá bẹ̀rẹ̀ tíra yẹn pẹ̀lú hadith nínú wọn àmúlùmí àti kan gbogbo àbúwá àbúlù tíra yẹn pátá màá mọ̀ bẹ̀rẹ̀ rẹ̀ pẹ̀lú innamal a'malu binniyah kí n tó bẹ̀rẹ̀ sí kọ hadith tí mo bá fẹ́ mú ní abẹ́ báàbù yẹn bákan náà ìkọ́ṣe àwọn sálàfù ni pé tó bá kọ tíra ọmọ ń bẹ̀rẹ̀ pẹ̀lú hadith àfáwà Umar ọmọ Khattab radiyallahu anhu ẹgbẹ́ bó ti jẹ́ wípé a Imam Bukhari àti àwọn olùmọ̀ tó kù wọ́n bẹ̀rẹ̀ hadith yìí pẹ̀lú àwọn tíra wọn lónìrànràn tọ́yì tí tíṣà tó jẹ́ ọmọ tó jẹ́ olùkọ́ níléèwé tó bá kó àwọn ọmọ jáde nínú class tó bá ní ẹ kí n kọ́ sí bí èèyàn ṣe mọ́ ń ṣe àlùwàlá bí níyà ti tààlì pẹ̀lú àníyàn tó fẹ́ kọ́ wọn ní bọ́ ṣe ṣàlùwàlá ó wá ń ṣe àlùwàlá yẹn tán after 20 minutes wọ́n bá pè ó after 20 minutes wọ́n ṣe kí ni ó wọ́n pè ó ìrun zoon lápùjú ǹjẹ́ ó lè fi àlùwàlá náà kírun bí tó lè mo ń bí àà tí wọ́n sàrọ̀lá tẹ́bí ní sáàù sọ́lá àtàlùmùdù àìbẹ́ẹ̀kọ́ ni àbí àrọ̀lá kọ́ ní kọ́kọ́ rọrùn ni ẹgbọ́ sàrọ̀lá kí ló dé tí ò fi lè fi kírun torí wípé àníyàn tó dáa nígbà tó fẹ́ sàrọ̀lá yẹn àníyàn pé ó fẹ́ kọ́ àwọn ọmọ kíláàsì béèyàn ṣe mọ́ ń ṣe so kò lè fàdà láyẹ̀ kírun kọ́lá wáhìdà bùkátà tún bèèrè fún kó tó ṣe kí ní o kó tó tún ọ̀lọ́lá mi ṣe ààzá ó wà àrùjáhùn àkùwà ilé ìlú fẹ́sẹ̀ nílẹ̀ jù nínú gbogbo ọ̀rọ̀ tí àwọn olùmọ́sọ̀ so àníyàn tí èèyàn bá ní lórí iṣẹ́ ó ní nǹkan ṣe pọ̀ pẹ̀lú iṣẹ́ púpọ̀ jù kódà kò sí nǹkan ní tó ní nǹkan ṣe pọ̀ pẹ̀lú iṣẹ́ tó àníyàn tí èyàn tó nílẹ̀ ṣe iṣẹ́ a lọ sí ilé ìdí ṣókí nínú àwọn àlàyé tí a fẹ́ ṣe lórí hadithi yìí ká tó lọ sí hadith afa abu huraira radiyallahu anhu ilé ti hadith ẹlẹ́kejì ìkìláàfù níyà kí àníyàn yàtọ̀ lórí iṣẹ́ lápèjúwe òjòrọ̀ wọ́n kí jámù láàrin mọ́gbìbà àti ìṣà wọ́n kí jámù láàrin mọ́gbìbà àti ìṣà èmi wá De, èmi ò tí kìí Madrid wọ́n ti ṣe ìkámọ̀ ìṣá kí ni máa ṣe anábìtẹ̀ sọ wípé innama ju'ila al-imamu liyutamma bihi in tí tọ́ọ̀tì rí ẹ̀fì máa mú kalẹ̀ pé kó lìdí ni pé kẹ́yìn tẹ́ wà lẹ́yìn kẹlìmọ̀ kọfì wa hal yajuzu mukhalafatu niyyati ma'a niyyati al-imam àtàníyàn lè máa mú kó yàtọ̀ bí yẹjús àwọn olùmọ́ ló jáza nítorí wípé àwọn ìmáàmù tí wọ́n ń kí ṣáì wọ́n ti ṣe àdáhùn wájíbù wọn tó jẹ́ mọ́ gírípù èyí tó dọ̀rọ̀ yẹ̀ ni wọ́n ti kí ni ọ̀nà ẹ̀sìn lọ ìwọ́ ò tí ìsìn mọ́ gírípù náà wọ́n ní ó pẹ̀lú wọn pẹ̀lú àníyàn kí ni o pẹ̀lú àníyàn mọ́ gírípù lọ́dọ̀ ti ti ẹni o ó ti yé tẹ́mọ̀ fẹ́ àtàlà ipá wípé riwaya méjèèjì náà ló níwájú innamal a'malu bin niyya wa innamal a'malu bin niyya àtàlẹ́yẹ ní jòkó tó kọjá ìwọ olóore ọ̀fẹ́ èyí tó jọ́nà ìyànlẹ́ olórí látàmílò ní látàmílò ní mọ́sílùkù ti jẹ àwọn tó ń tẹ̀lé tó ń tún lẹ́yìn wọn kọ́ mẹ́rin sọmájókòó ẹlẹ́ẹ̀kejì wọ́n gbé wọ̀ náà wọ́n jókòó rákà méjì àkọ́kọ́ wọ́n gbé ọ nígbà ọlọ́run jókòó ní rákà méjì àkọ́kọ́ wọ́n dìde ẹ̀dì papọ̀ rákà ẹlẹ́ẹ̀kẹta tí wọ́n dìde sáfẹ́lẹ́mẹ́lẹ̀kẹrin wá ìwọ jókòó tó bá ti jókòó ṣe àtàyà rẹ lọ́sàtàyà rẹ sálámà tó bá sálámà dìde kó lọ bá wọn ní rákà ẹlẹ́ẹ̀kẹrin títí wọn tí ó wà mọ́ jẹ́ alákọ̀ọ́kọ́ títí ẹ tábàlọ́ka alìmọ̀júmọ́ Imam Nawawi gbogbo ọ̀rọ̀ yìí wọ́n bà sátọ̀ rẹ̀ ń bẹ̀ wọ́n bà sátọ̀ rẹ̀ ń bẹ̀ wájú ẹlẹ́ẹ̀kejì wọ́n ní kó jókòó ẹ̀kọ́ ọmọ lọ tí tí wọ́n fi lọ tí wọ́n fi dé wá bá ọ tí wọ́n fi sálámọ̀ tó wà padà fi sálámọ̀ lẹ́yìn sálámọ̀ ti imam kò mo rò pé pé ó dókò síbẹ̀ yẹn ó mọ̀ kàtàyà rẹ lọ ó ti ó mọ̀ kàtàyà rẹ lọ ó mọ̀ kàtàyà rẹ ó ṣe ìkìyàrù dáwà gẹ́gẹ́ bá nàbí sọ́làsọ́là ti sọ wà ní ẹ̀tàkáyàrù ní dùà tó bá ti gbà káàrù sẹ́gun tán tàtàkáyàrù ní dùà ó lè tẹ̀sà àdúà tó bá wù ọ́ áńtà mọ̀sítọ̀ wọ́n ti tú ọ sílẹ̀ ó lè sàdúà tó ti lọ sàdúà ẹ̀rọ bá náà títí tí wọ́n fi lọ lákẹ́lẹ̀ kẹrin tí wọ́n fi padà wá tí wọ́n fi jókòó tọ́bá jókòó tọ́bá sálámọ̀ wá sálámọ̀ títí ẹ ìgbéjì ẹ ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹta ṣékù tèmi sọ wípé tó bá yẹ pé wọ̀ nìkan o ni oríra rẹ lẹ́yìn tí ò tí kí mọ́gírì táwọn tó kù dẹ̀ ìṣá ìlọ́wọ́ tí ọ́pṣọ̀n méjì àkọ́kọ́ yẹn tí ò bá rọ̀ ọlọ́rùn dọ́yìn ìṣá ìyẹn pẹ̀lú àníyàn ìṣá pẹ̀lú àníyàn mọ́gírì jọ́yìn ìṣá yẹn pẹ̀lú àníyàn mọ́dí tó bá jẹ́ wípé wọ́n kí jámù ní o tí wọ́n bá kí jámù tó bá jẹ́ wípé àsìkò orun ìṣá yìí náà ló wọlé ṣùgbọ́n mọ́díìbù ó ṣe kí ni o ò rí kí lásìkò rẹ̀ tó fi lọ jọ́yìn wọn pẹ̀lú àníyàn ìṣá ìyẹn náà ní kó jọ́yìn wọn sálámọ̀ pẹ̀lú wọn ó ti kíṣà ìná nìyẹn wá padà wá tún mọ́gíríbù yẹn kí padà ó wá mú kọ́dà wá wípé kò sí wọ́n ní látẹ̀rì tí indalfawa ẹkọ́ sílẹ̀ látẹ̀rì tí indalfawa kò sí wípé mo fẹ́ kàn sídà wípé lẹ́yìn mọ́gírìbù ìṣá ìlókù kò sí consideration fún mọ́ náà díwọ̀n ọgbà tí àsìkò mọ́gírìbù yẹn bá ti lọ ó ti ní gbèsè kò sígbà tí ò ní gbèsè mo rò pé kí à wọ́n ní tó bá jẹ wípé ẹpọ̀ ẹmọ́ ìdájọ́ mọ́ mi ìkalẹ̀ nígbà tíjọ́ mọ́ ìṣá ìlọ lọ́wọ́ ẹ darapọ̀ mọ́ ìṣá tọ́lọ̀ kó bá san àwọn olùmọ̀lẹ́sùn olóore gbogbo ń táa lè mọ́ forí abátàdé rẹ̀ lórí táa lè mọ́ dàmú ọpọlọ ọlọ́run ti ní kan bá bàbá pọ̀ rẹ̀ sínú tíra ó kọ́ káàkì dàjẹ́sẹ̀ káàkì ló kọ́lọ̀mọ̀bà àríkọ́ lápò gba ìbáadà ẹnìkọ̀ọ̀kan wa hadith Abu Hurairah tó ṣe a hadith ẹlẹ́ẹ̀kejì عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يقبل الله صلاة أحدكم إذا أحدث حتى يتوضأ حتى يتوضأ wọ́n ni láti ọ̀dọ̀ àfáwà Abu Huraira olóba hadithi wa àfáwà Abu Huraira lélè tí ó gbajúmọ̀ sí Abdullah tí orúkọ rẹ̀ jẹ́ Abdurrahman bin Sakhr òun náà ni orúkọ àfáwà Abu àfá Abu Hurairah àwọn gba Islam ní ọdún Khaibar ìgbà tí wọ́n ja ogun Khaibar bada fatil Khaibar o náà ni àfá wa Abu Hurairah ni wọ́n gba Islam ìgbà tó gba Islam tán wọ́n láti ṣe ìrìn àjò wá sí ìlú Mọ̀dínà torí pé ara Yemen ni wọ́n wọ́n wá sí ìlú Mọ̀dínà láti wá lázàmà annabi sallallahu alaihi wa alihi wasallam láti wá gba ìmọ̀ ní ọwọ́ wọn lẹ́yìn wá wọ́n ti gba Islam kó tó di pé wọ́n wá bá nàbí sallallahu alaihi wasallam wọ́n ti gba Islam wọ́n ti gba Islam tó náà ni wọ́n wá sí ìlú Mọ̀dínà lẹ́yìn ìgbà tí wọ́n jagun Khaibar tán ogun Khaibar láàrin ọdún keje sí ọdún kẹjọ ìjírá onáà ni wọ́n jagun Khaibar afọ́ Abu Huraira ẹjẹ́ bá ṣe mọ̀ yí pé nínú ìtàn àwọn olùmọ̀ ní kí wọ́n máa ní hustad kò fẹ́ sí àfáà kan nínú ìtàn láyé tí ò ní oníkẹta tí ẹ̀ àwọn olùmọ̀ wọ́n máa ní hapọ́ máa ní àwọn tùsáà tó pọ̀ tí wọ́n máa ṣe kẹta wọn alifusad àwọn ìhàsìd tọ́rí akóòlù mínà àkọrọ̀n àwọn tí ó máa ṣe kẹta olùmọ̀ ń gbà mí wọ́n lè jáwọn àkọrọ̀n tó jáwọn àkọrọ̀n rẹ̀ tó yẹ pé wọ́n jẹ́ àwọn àkọrọ̀n náà ni wọ́n wọ́n ma ṣe hasad alimam ashab rahimahullahu ta'ala ìgbà tí imam shafi'i imam shafi'i dé ìlú misra imam ashab ó bẹ̀ lọ́hun ó bẹ̀ lọ́hun ó ní aláhùnmá amit shafi'i ọlọ́wọ́ bá a pa imam shafi'i ni yẹ bukọ́ mazhabu maliki so that kí mazhab malik gbọ́lẹ̀ kí ni o kó lè dúró kọ́lọ̀ ń pa ìmọ́mù ṣááfì ìbó pa pínpín kí mazhabi malik tó ń jẹ́ ìkan nínú àwọn abẹ́sìnkáwọ́ rẹ̀ kí mazhabi lè kí ni o kó lè dàgbà kó lè gbèrú ó lè gbèrú kó lè jẹun sófè dáadáa fàájá bá máa ń da àwàtà ọlọ́run ti gbàdúrà rẹ̀ mọ́rùn sáfífì ṣùgbọ́n nǹkan lábàlìmọ̀ odò ìgbà tí mọ́rùn sáfífì wá kú tán subhanallah subhanallah subhanallah mọ́sáàbì mọ́rùn sáfífì ó wá di mọ́sáàbì tó ṣe wípé gbogbo mísírọ̀ láti ìgbà náà ẹwọ́n tí ó sáfífì ti kú 204 hijira ó dé mísírọ̀ ní 199 hijira ló dé mísírọ̀ láàrin 199 sí 204 ẹ̀dàkùn ọdún mẹ́rin sí mẹ́rin just five years five years ọdún tí wọ́n bí imam muslim ọdún náà ni imam shafi kú inú ìgbàtà àwọn ọmọ akẹ́kọ̀ọ́ ìmọ̀ fi máa ń de date of birth àti date of death mọ́lẹ̀ nìyẹn ọdún tí imam shafi yìí kú ọdún yẹn ni wọ́n bí imam muslim kí o pọ̀ lọ́nà muslim ó kú ní 261 ọdún yẹn ni mọ́mù ṣáàfì ológun láti ọdún náà di àárọ̀ yìí kò sí mọ́sí àdíjọ kan tó jẹ́ alimọ́sàbù arrọ̀fní fi dáúlẹ̀tì misiri yàkọ̀ tí bátán ilẹ̀ àn ilẹ̀ ṣáàfì ní misrọ̀ jí o ní kò sí mọ́sí àdíjọ kan tí wọ́n ń lò ní orílẹ̀-èdè Egypt lónìí officially ẹgbẹ́bà àti ń lo mọ̀lìkí níbi ṣàfí ni wọ́n lò ṣé àjọ àṣàf tó bá gbà wípé kọ́lọ̀ ń pàmọ́ mú ṣàfí ọgbà ṣùgbọ́n lẹ́ẹ̀kejì wípé nìyẹn mú kọ́ mọ́sàbù mọ́lì ọlọ́run gbà yẹn kò clear gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àfáwà Abu Hurairah òun náà ní àwọn kò start ọ̀nà ustaz tó pọ̀ tó pọ̀ gan àwọn ustaz wọn wọ́n ti gbò wọ́n yẹ lẹ́ni tó sì ń sẹ̀mí kọ́dún bádà kọ́dún nínú àwọn tí wọ́n jẹ́ ọ̀tá àbú ìrẹ́ra ní nàìjíríà wọ́n bí bagidul markaz bagidul markaz àwọn dẹ̀ndẹ̀ rẹ̀ ìǹkọ́làbà àléhì lákọ̀bù ó fẹ́ bẹnu àtẹ́lẹ̀ àwọn sàábé ọlọ́run wá yí lákọ̀bù yẹn lákọ̀bù tí ó dáhùn ọlọ́run wá yí lé lórí nígbé tàbá sọ pé dẹ́ńjẹ́ rẹ̀ àzínú láyà tàbá darí láàyè mọ̀kánì láàyè sọ́sìn ilà ilé yìí kò ọpọlọ Imam Bukhari wọ́n gbà wá pé àfáwà Abu Huraira ó ní yakulun nínú àwọn tí wọ́n fi ń mi náà ní tí wọ́n ah, Islam ọdún mẹ́rin ló gbogbo gbá lọ́sàn lóru àdásà náà àdásà náà àdásà náà ah tó nìkan ni báwọn tàbí ní òsì láyé ni ó ti wá nìkan àbúrẹ́ àmì ọ̀rọ̀ náà ti dé sí tó kí ló máa ń ṣe gan mọ̀gbọ́n ọmọ sọ̀rọ̀ ṣe kí ló ṣe sáàzì rẹ̀ gan kí ni problem rẹ̀ kí ni problem sáàzì rẹ̀ ṣe sáàzì tó nìkan lọ kí ni ti ẹ̀ gan mo kàn wò mo kàn wò mo kàn wò mo kàn wò adáyìn sínú wọn ọlọ́run ní jẹ́kẹ́ sínú wọn àwọn èèyàn pọ̀ tọmọ sọ bẹ́ẹ̀ afáàmù rẹ̀ ó ní yẹkùnún iná àbá àbúrẹ́ra yóò fún ìhàdì wọ́n lábúrẹ́ra àdíjì rẹ̀ ti pọ̀jù kí ló dé tó lè náà wà ní wọ́n lọ́wọ́ ìlọ́rùn ìdù àwọn àfáà súnà ọ̀nà méjì ni wọ́n gbà wọ́n wọ́n lọ́wọ́ ìlọ́rùn ìdù ìkanu wọ́n lọ́wọ́ ìlọ́rùn ìdù ìyẹn ni mímú wọ́n lọ́wọ́ ìlọ́rùn ìdù ọ̀dọ̀ ọlọ́run bá gbogbo ó ti kíyà torípọ́dọ̀ ẹ̀ náà láti pàdé sí ọjọ́ gbẹ́dàlì kíyà náà ẹni tó wọ ní the factory mọ́ ìdù the referee mean wọ́n lọ́wùn ní mọ́ ìdù ọlọ́wọ́ balaba tí máa ń pò kọ ìyá fún ìyàn mú ìyẹn ni mo mú dè ní ní ìmúta ọgọ́rùn ọlọ́wọ́ balaba tí máa ń pò kọ ìyà fún ìyàn mú afáwà àbú nínú sọ́dọ̀ afáwà pẹ̀lú ànábì sallallahu alaihi wa sallam wa ikhwani fil àwọn ọmọ ìyá wà ní ọjà tí ó mọ̀ dúnàdúrà tààràrà èmi àmúhùrẹ́ra èmi ò sí ní ìkankan èmi ìkan tí mo ta èmi ìkan tí ya sallallahu alaihi wasallam

ó ní mo gbọ́ ọ̀rọ̀ kéńjọ ọ̀rọ̀ méjì ni mo gbọ́ lẹ́nu ànábì sallallahu alaihi wasallam ma haddathukum illa wahida minhuma kò sí kankan tí mo sọ fún yín àfikẹ́ nínú méjèèjì law haddathukum thanihi laqata hadha al-bal'um tó bá yẹ kí mo sọ ìkejì ní gbogbogbò yìí ìbá gé sí méjì ìbá gé dànù sí méjì ṣùgbọ́n òun sáyà akọ́mọ̀jẹ̀ wípé òun gbé ìmọ̀ lọ òun ṣe kìtìmánù lẹ́yìn inda darura wa inda alhaja ló ń fi sọ òǹdó ilé tó ń sọ fún yìí ló ń fi sọ fún yìí olúwàlá pàdé kọ́ọ́lá rasulullahi sallallahu alaihi wasallam fi hadithi yawman anábi sallallahu alaihi wasallam àwọn sàábà jọjọ kan ẹnìkankanú yí ìzárọ̀hún ẹnìkankanú yóò ní kò ní dá kò ní tẹ́ aṣọ rẹ̀ sílẹ̀ aṣọ ìzárù rẹ̀ sílẹ̀ hátà áfíyà ní mọ́kọ́ ní àdà títí tí máa fi sọ gbogbo tí mo bá sọ ìtàn fàyẹ̀jìmọ́ àrùn ìlàsọ̀tìrì yìí tí ó sì wà gbé e mọ́yà ni ó tí ó sì wà gbàgbé kankan mú kan tí mo

mo fi ọlọ́run bá tó gbé ànábi sallallahu alaihi wasallam tó pè dìde pẹ̀lú òdodo máa nà sí ìsùṣẹ́ mímọ̀ kan láti ìmì bẹ́ẹ̀kẹ̀lẹ̀ ọ̀hún mi ìgbàgbé ìkẹ́kẹ́ nínú nǹkan tí ànábi sallallahu alaihi wasallam tó sọ láti ọjọ́ náà di ìsìn wọ́n ní Abu Hurairah wọ́n ta wọ́n ta kọ́tù ẹnìkan wà lẹ́yìn kọ́tù ẹ̀ tó ń jẹ́ nasikh tó ń kọ àwọn àdífì ẹ̀ tó máa fi lóra agbóra yóò sọ àbúrò rẹ̀ ráùtùmọ̀ pé ẹni ẹ̀ ti ní o ẹni ẹ̀ ń kọ lẹ́yìn bí ọdún mẹ́ta wọ́n tó wá pé àbúrò rẹ̀ padà nafsul gẹ́gẹ́ bó ṣe sọ bó ṣe gbọ́lẹ́nà ànábì tó sọ ní ìdòta náà ló tó sọ ní dẹ́rì tẹ̀kìdínì àrífí wà látàkìrì àrí kò gbé àràfí kan síwájú kò gbé kan sẹ́yìn Abu Hurairah rawiyatul ummah tọ́bá ti lè fọ́ jí máa bú rẹ̀ rọ̀ àwọn àrùn gbídà wọ̀làwà wọ́n ń ṣe tààrọ́ súdà àbúrẹ́ra púpọ̀ tẹ́ pé àbúrẹ́rà gẹ́gẹ́ ni òun ni tájẹ́sì wọn tó máa fi lè sáré àbúrẹ́rà kò sí dúnjẹ́ súnà mọ́ torí pé nínú àwọn sọ̀háàbà tó yẹ pé mọ̀dáàrù àtà nídì nàbàwí ìyà yẹ̀dúrù àlè tẹ́ pé tẹ́ bá fi àdíjì lọ ọdún tíbọ̀ ẹ̀rì pé ọgọ̀rọ̀ súnà pátá àlè yọwọ́ bí láǹkọ́ àbúrẹ́rà kúrò mẹ́ nítorí pé kí ni o ó rébi ti panú alábi tó wà sọ́nà àti bá numú láti oúnjẹ pẹ̀lú àbúrò rà sínú fẹ́ inú mò ń bẹ lọ́wọ́ ìmọ̀ tó ò ní dàdé anábì ní kó la ẹnu ẹ̀ anábì tutọ́ sí ó sì gbèmí anábì ní kó gbèmí ó gbèmí eléyìí kùsùn sí yà ní fún anábì sallallahu alaihi tí ó sáàsùn tán bá sọmọ pé kó lánà rẹ̀ kó sọ ìṣẹ́sọ̀ ó gbé tb ilẹ̀ ọkọ̀ ó gbé tuberculosis ilẹ̀ life and direct eléyìí kò sí fún ẹni kankan àfi fún ànábíwá Muhammad sallallahu alaihi wa sallam wọ́n ní tánàbí sallallahu alaihi wa sallam tí máa ń sàrọ̀lá àwọn tàbí máa ń jà sí omi àlọ́lá rẹ̀ ní ìtàkà sọmúnà alẹ́ tó mọ̀ jàlé lórí pé èmi ni máa ti padà ní máa ti pa ojú èmi máa ti pa torí pé kí ni o bára káwà lára àdọ́bí sallallahu alaihi wa sallam afáàbí òrora wọn fún ní ọdún 59 hijira afáàbí òrora fún aláàsọ́ ilẹ̀ àkúwà tí ẹ bá ti rí táwọn rẹ̀ ní wípé ọ̀rọ̀ yẹn

kọ́lọ̀wọ̀n bá nìkan láti ó bá yọ́ lóṣù gbogbo wọn pẹ̀lú ògbọ́ ọlọ́run tí ó bá di ìjókòó tí ó ń bọ̀ àmọ̀ka hadithi tí àfáwà àbú rẹ̀ rà tó bá wà ilé àfihàn náà tẹ́rìjámọ̀ àfáwà àbú rẹ̀ rà àti díẹ̀ nínú àwọn khidima tó ṣe sí tó ṣe fẹ́ ìṣọ́lá ọ̀rọ̀ subhanahu wa ta'ala alimọ́mù záàbí sí yàrá alámùnàbálá alọ́ka bákanáà tẹ́sítọ́pù ìfọ̀fáàrù tí a fáwà imáàmù záàbí alọ́ka bákanáà alọ́wọ́ tíra alìsọ́ba fi tàmíyí sọ̀hábá ilé tí a fáwà ibn hajar alhafiz alaskolani tí wọ́n kọ àti ọ̀gọ̀rọ̀ tíra tó rán sọ̀rọ̀ nípa tarọ́jìm tí agbìyànjú ti alọ̀yẹ̀wò aqulu qawli hadha astaghfirullaha li wa lakum subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk